الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inú ròyìn anábùa muhammad sallallahu alayhi wa sallam tó lákọọ́lẹ̀ ni pé kánà rasulillahi sallallahu alayhi wa sallam ajwada nas wa kánà ajwada ma yakunu fi ramadan wọn là nàbí a máa tọrẹ púpọ̀ ahun òsínú ròyìn anábì ìgbà tá anábì máa wá tọrẹ jù òun nínú àwẹ̀ àṣebémi àti wọn náà bá fẹ́ jọ ànábì ọ̀gá wa sallallahu alayhi wa sallam ọrẹ títa wa gbọ́dọ̀ pọ̀ nínú àwẹ̀ ẹ̀ ká tọrẹ fẹ́ bí ká tọrẹ fara ká tọrẹ fọrẹ ká tọrẹ fẹ́ni tá a mà ká tọrẹ fẹ́ni tá a mà àfi ń dúpẹ́ orí olúwa ni ẹ tiẹ̀ rí ọrẹ yìí tá a bá ta fún mọ̀lẹ́bí tá a bá bùn mọ̀lẹ́bí ẹni ànábì ni ládàá di méjì o ọgbà ládàá pọ̀ ṣe sàárà ọgbà ládàá pọ̀ dẹbí pọ̀ ọlọ́mọṣẹ́ àjẹkọ̀rọ̀ òun fẹ́mi wọ nínú àwẹ̀ yìí ń pàtàkì والسلام عليكم ورحمة الله